ẹ kú dédé àkókò yìí o níbikíbi tẹ́yìn bá ti láǹfààní àti ṣalábàápàdé fídíò mi orúkọ mi ní abdulhazeez ti máa ń sọ nípa ìtumọ̀ láti ọ̀nà àbáyọ lórí wọn léyìí tó jásí parí ṣe ọlọ́kan ọ̀jọ̀kan fídíò tí ó fi máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ ádámù pátápátá yanyan láwọn tó bá láǹfààní àti ṣe alábàápàdé fídíò wa àwọn ẹ̀bẹ̀ àkọ́kọ́ tí màá bẹ̀ gbé tó bá ṣalábàápàdé fídíò yìí ni pé ẹ bá wa ṣe ẹ fídíò yìí kí ó sì máa jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ẹ̀dá pátápátá lórí àlá wọn tí wọ́n bá lá ẹni tó bá ṣalábàápàdé fídíò kó náà tún ṣe ẹ̀ àmọ́ ohun tá à ń ṣe tá a fi ń rí àánú ọlọ́run ìwọ lè wo kó má ní ìtumọ̀ sí ẹ kó má láǹfààní sí ẹ kó má kà á kún àmọ́ ẹni tó bá ṣe ẹ̀sìn ó ṣeéṣe kó já sí pé nǹkan tàbí méjì yóò ṣe nínú ayé wọn látara ìtumọ̀ tá a bá tú síbẹ̀ eléyìí náà máa ṣe ìwúrí fún àánú tá à ń ṣe tá a fi máa tẹ̀síwájú lóòrèkóòrè lórí rẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe mo ti ṣe breakdown mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò lórí orínàràn àlá léyìí tí àwọn èèyàn ṣe alábàápàdé rẹ̀ àbí ìtí wọ́n ńlá ẹ jẹ́ ká wò ó gbogbo òpò tí kó wá wà lénìí yìí ṣé kò lọ́wọ́ àlá nínú torí pé téèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ tó sì ń retí oore látọ̀dọ̀ ọlọ́run yóò nira o kí wá ní àǹfààní àti kí ni ìdíwọ́ tí ẹ̀ṣẹ̀ ó máa mú wá ẹ̀ṣẹ̀ ó máa dènà gbogbo oore bó bá jásí pé ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni yóò máa pè sáwọn àkíyèsí kan látara àlá rẹ̀ tó bá jásí pé ẹni tó ń ṣègbìyànjú lórí àlá rẹ̀ látara àkíyèsí tọ́lọ́run pè sí nínú àlá yóò padà ṣe ìgbìyànjú yóò dẹ̀ ṣe àtúnṣe ìpàtàkì àti ìwúlò àlá sí ẹlòmíì nìyẹn pàtàkì ìwúlò àlá sí ẹlòmíì ó lè tọ́ka sí wípé tí ó ṣẹlẹ̀ sí ní kòpẹ́kòpẹ́ tàbí tí ó ṣẹlẹ̀ sí ní kíákíá tọ́lọ́run máa mú ìsúnmọ́ yìí wá fún léyìí tó jásí pé tó bá ṣiṣẹ́ tọ́ yóò lè bá jẹ́ kí orí tí ń bọ̀ tètè wọlé tó bá ṣiṣẹ́ tọ́ yóò lè bá jẹ́ kí ibi tí ń bọ̀ kó fò dá àwọn ìwúlò àlá nìyẹn lọ́lọ́kanjọ̀kan a ti ṣe oríṣiríṣi fídíò ní YouTube ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo pé tí èèyàn bá lálàá tó sì gbìyànjú tó wá ìtumọ̀ àlá rẹ̀ tó wá ṣiṣẹ́ lórí rẹ̀ tí irúfẹ́ àlá yìí tó wá wá sí ìmúṣẹ kí ló fà á ohun tó máa ń fà lọ́pọ̀lọpọ̀ gbà ni wípé àlá mi ń bẹ tó ṣe wípé líláta láàlá kì í ṣe wípé láti la nítorí pé ohun tá a rí nínú àlá ò ní ṣe àmọ́ nítorí ẹ̀kọ́ tá a máa kọ́ nínú tíhun tí a rí nínú àlá yẹn bá ṣe ń lọ lọ́hún fẹ́ ká mú lò ẹ̀kọ́ olè yẹn wà kọ́ nínú àlá tọ́lọ́hún téèyàn ńlá téèyàn dẹ̀ ṣe gbogbo ojú tára ètò apàdà wá sí ìmúṣẹ báwo ni ìrírí ayé téèyàn ó kọ́ níbẹ̀ báwo ni ó ṣe ṣàǹfààní fáwọn tí ń bọ̀ àtàwọn téèyàn máa bá pàdé ọ̀pọ̀lọpọ̀ ohun tí àlá máa mú wá lásìkò mí nìyẹn ẹ jẹ́ ká wò tí èèyàn bá lálàá wípé òun rí ẹni tó ti kú yálà ọkùnrin tàbí obìnrin ni tó sì jásí pé bóyá nígbà tó ń bẹ láyé ọ̀rẹ́ làwọn méjèèjì tó wá lálàá nípa rẹ̀ tó rí pẹ́ nìyẹn ti kú eléyìí ò tọ́ka sí pé bóyá ewu kan ń bẹ o eléyìí ń tọ́ka sí ọ̀nà méjì ní ìtumọ̀ aláyàkọ àtàbò ni àkọ́kọ́ ń bẹ ni pé ó ń tọ́ka sí pé kí ẹni tí ó là láyì kí ó ṣe ìrántí nípa ẹni tó ti kú yìí tó bá ṣe sí pé ẹni tó lè ṣe sàrà fún ni kó ṣe sàrà fún ẹni ẹlẹ́kejì ń bẹ ni pé nǹkan kan ẹnìkan yìí ń bẹ ní kí àtìẹ̀ náà tóun náà mọ̀ tí ó sì sọ jáde tí kinní yẹn ò sì padà bọ́ sọ́wọ́ àwọn ẹbí tí ẹbí ẹnìyẹn lẹ́yìn tó ti kú tán ọ̀nà méjì yẹn lẹ́ẹ̀kan á tú palẹ̀ àkọ́kọ́ ìtumọ̀ aláyé ni wípé ìwọ tó ń láàlá ṣe ìfura kó o sì ṣe ìrántí ẹni tó ti kú yìí ní gbogbo ohun tọ́nà bá fún ẹ ní ìkápá yálà ọ̀rẹ́ rẹ ni àbálábàásùnmọ̀ rẹ fi owó kó o dàníyàn sí kó o fi ṣe sàrà nítorí tirẹ̀ àkọ́kọ́ ẹlẹ́kejì ni pé ìrìn àjò kan bẹ tẹ́ni gan lórí ilẹ̀ alààyè ṣé é ṣe pé orí ìrìn ẹnìwọ́n náà tún wà bóyá làbóyá ẹni tó máa ń pa àwọn èèyàn lẹ́kúnjayé ni tó wá kú tí wọ́n lálàrí ọlọ́run fi ayé tiẹ̀ ó fi ń ṣe ìkọ́gbọ́n fún wọn ni pé ẹni tí òun rántí rẹ̀ yìí tó ọlọ́run mú àlàlá yìí ó ti kú bí wọn náà bá dẹ̀yìn padà lórí irúfẹ́ ẹ̀rìn tí ó rìn ayé padà gbàgbé tiẹ̀ náà nígbà tó bá kú ìtumọ̀ alábẹ́ yẹn máa ń wá bẹ́ẹ̀ nígbà míì tí wọn bá lálàrí ẹni tó ti kú yóò sì máa ṣokùnfà wípé nǹkan nìyí kan bẹ ní kíyà èèyàn téèyàn mọ̀ ń parẹ̀ téèyàn sì jẹ́ kí yẹn padà sọ́dọ̀ àwọn ẹbí ẹni tó kù yìí àwọn ọ̀nà tí irúfẹ́ aláyè máa ń tọ́ka sí nìyẹn téèyàn bá lárúfẹ́ bẹ́ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àlá yín ẹ pè mí sórí nọ́mbà mi zero seven zero three three two zero four four six three tàbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ní whatsapp nọ́mbà mi ẹ bá mi ṣáà lórí zero eight zero nine five one eight nine zero seven five fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí onírúurú àlá tí ẹ̀yin ìbálá a wà ní youtube tí àkọlé wọn jẹ́ àṣírí ìjìnlẹ̀ nípa àlá lílá àti ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ náà la wà ní tiktok ìṣe morúkọ ẹ̀ náà ni a wà ní facebook ẹ lọ láìkẹ́ ẹ ṣíà ẹ̀ kí ó máa jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn issue